ìbéèrè lórí ẹ̀rọ tí ń fúnni ní àìmọye àǹfààní lórí ọ̀pọ̀ ẹ̀rọ ayélujára router ẹ̀tẹ̀ òǹtẹ̀ ọ̀kan ìbéèrè lórí àwọn káàdì wa kírẹ́dì tàǹtà ẹ̀tẹ̀ òǹtẹ̀ èjì ìbéèrè lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tàǹtà ẹ̀tẹ̀ òǹtẹ̀ ẹ̀ta láti gbọ́ àlàyé tí a ṣe wá lọ ẹ̀tẹ̀ òǹtẹ̀ ẹ̀sán ẹ fẹ́ padà sí ìpele àlàyé tá a ṣe wá lọ ẹ tẹ òǹtẹ̀ òfo